يقول المصنف رحمه الله في الحديث الثالث عشر وثلاثمائة ولأحمد وأبي داود والنسائي من حديث عبد الله بن جعفر مرفوعا من شك في صلاته فليسجد السجدتين بعد ما يسلم وصححه ابن خديمة وعن المغيرة بن شعبة أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا شك أحدكم فقام في الركعتين فاستتم قائما فليمضي ولا يعود فليسجد سجدتين فإن لم يستتم قائما فليجلس ولا تهوى عليه رواه أبو داود وابن ماجه والدار قطني واللفظ له بسند ضعيف وعن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال ليس على من خلف الإمام سهو فإن سهى الإمام فعليه وعلى من خلفه رواه الترمذي والبيهقي بسند ضعيف وعن ثوبان عن النبي صلى الله عليه وسلم أنه قال لكل سهو سجدتان بعدما يسلم رواه أبو داود وابن ماجه بسند ضعيف الحمد لله نيبا تاقات حواديث وأخوات في السنين فأنتي تالولي كلام نفسي نيبا تاقات بابلولي الصلاة إليه دي في أتوسفون الصلاة سجود السهو ويا قبل أو بعد السلام alimami ibn hajar rahimahullah wọ́n wá mọ àdéhùn kan wá ní gbẹ̀ngbẹ́ wọn àdéhùn yìí báyìí ó ń bẹ nínú wọn ètí wọn lé nìkan sọ háhá rẹ nínú àwọn olùmọ̀ àtúntò fẹsẹ̀ ńlẹ̀ ogun rege ó sì ń bẹ nínú àwọn àdéhùn yìí ilé ìtàwọn gbẹ̀ngàn fúnra wọn fún ọkùnrin ní buhari so àǹfààní tó wà nínú àdéhùn tó yẹ pé ẹni tó mú wá gan fúnra ara rẹ̀ ti tẹ̀ ń buhari àǹfààní tó wà ń bẹ̀ ni pé bóyá ó ṣe é ṣe lọ́la kó rẹ́ nìkan nínú àwọn ẹni tí wọ́n á máa fi àwọn àdéhùn sẹ́ẹ̀lì wọ́n fi ọ̀kan nínú àwọn àdéhùn yìí sẹ́ẹ̀lì wọ́n mọ̀ ní pé àdéhùn yẹn kọ́ àdéhùn tó lẹ́nu bí àpọ̀ kò nínú rẹ̀ náà àǹfààní tó wà ń bẹ̀. tọ́ حديث يا رب قولوني ثاني يعني حديث عبد الله بن جعفر ليتي هو لا تدور سابي كلهم طوالة تدور النبي محمد صلى الله عليه وآله وسلم يكوي من شك في صلاته فليسجد سجدتين يكوي وقعني تبعثي مجش nínú sọ̀láàtì rẹ̀ kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì bàdé máa yọ sẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà. Ibn Khuzaima ó fi àdéhùn ní sahih. sábà ti gbàgbé eléyìí náà ni madhabu àwọn dání malikiya àti sọ pé malikiya sọ pé tí bá ṣe méjì nínú sọ̀láàtì rẹ̀ ó tún sọ̀láàtì rẹ̀ ṣe. ṣùgbọ́n kò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí kò bá sálámù ilé ìṣèdèdè tó wà nínú hadithi abdullahi ibn jaafar ṣùgbọ́n àkókò wà nínú hadithi abi sa'id al-khudri radiyallahu anhu ilé ìtúfẹ́ sẹ́yìn ilẹ̀ tó wà nínú bukhari àti muslim mana bisoro ba sọ̀rọ̀ sọ ẹgbẹ́ tó bá ti lẹ́yìn nínú rẹ̀ tó ṣàtúnṣe rẹ̀ tó bá ti parí àtúnṣe rẹ̀ nígbà tí ó bá kí sọlá ti rẹ̀ tán tó bá kú bẹ̀rẹ̀ kọ sálámà kọ wọn fi sálámà tó bá ti re ti gbodo fi ori kan lẹ lẹ́ẹ̀mejì. hadith yìí Ibn Khuzaimah wọ́n sọ haha rẹ̀ ṣùgbọ́n a rí apá kan nínú àwọn olùmọ̀ tó jẹ́ pé àwọn sọ pé hadith yìí gbogbo tó wá nípa pé ní tí máa ń ṣe èméjì tó bá tún un rẹ̀ ṣe tán ẹ̀yìn tí sálámù ní òkòrí kalẹ̀ pé àwọn hadith gbogbo tó wá nípa ilé yẹn wọn ò fẹsẹ̀ rìn rẹ̀ ṣèdínú. So, tóbi jẹ́ pé èyí tó sọ yìí kíkà tó sálámà láàpù orí kalẹ̀ ní ẹ̀ láṣẹ pẹ̀sẹ̀ sàhátẹ̀ kò sí èméjì nípa kó fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé lẹ́yìn ẹ̀ á ti síwájú eléyìí torí ẹ̀ láṣẹ gẹ́gẹ́ bí àdìmọ́ àwọn ọ̀gbìn àti ìfi sọ àwọn adé ti wá láti bá níbi sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ nípa pé sojúdù sáà wò fúnra rẹ̀ eléyìí tó wáyé tètè èméjì ló bí i nínú àwọn àdéhùn kan ànábì forí kalẹ̀ kó tó sálámù níbi kan kó forí kalẹ̀ kó tó sálámù torí ẹ̀ wọ́n ní lọ́dọ̀ àwọn ọ̀sáàbù tàwọn torí bẹ́ẹ̀ àti ìṣàfihàn yìí wọ́n lọ́dọ̀ àwọn ọ̀sáàbù tàwọn kò sí ìta àti tó burú kò sí ìta àti tó burú ta ṣùgbọ́n o àti mà nípa náà sọ̀rọ̀ àti ọ̀rọ̀ ló má ti yàtọ̀ láàrin kàmíìtì tọ̀tọ̀ ra wọn àfikọ́jọ́ pé nǹkan kan bẹ tọ́ yà wọ́n kò sàdédé forí kalẹ̀ lẹ́yìn tó sálámà kò sàdédé forí kalẹ̀ tó tó sálámà ìlà ìsàlẹ̀ ibi tí pẹ́k tó sì ti máa hàn án kí ni tó fà tó fi forí kalẹ̀ níbi kó tó sálámà kí ni tó fà tó forí kalẹ̀ mẹ́ẹ̀ àtìlẹ́yìn gbà tó sálámà sọ̀rọ̀ gbé léyìí fíkì ló máa ń bì jẹ́tẹ́lẹ́ ìbá yé wa àti mọ̀ ẹ́ pé dọ́gba jù kò náà ní ká forí kalẹ̀ fún àdínkù. kátó pa sálámà láti forí kalẹ̀ bá lè fún lẹ́yìn ìgbà tí a bá ti sálámà lọ́wọ́ ti ń ṣeyè méjì méjì meji forí kalẹ̀ síwájú kátó sálámà. الإمام البيهقي رحمه الله سواني وصعيب الأشبه بالصواب جواز الأمرين جميعا فإذن ثم قد جد بعد نعم كما تقول آخر أخبرك على قدو السلام الله أخبرك على نعم قدو السلام وهذا مذهب كثير من أصحابنا الذي يقول ربنا هنا الشافعي يا شيخ وما نعم الشافعي نجيب الجسر وعمل قبل السلام bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bẹ àpé àǹfààní rẹ̀ kìí ṣe nípa pé ibi tó bá ti wọ́ orí kalẹ̀ rárá kò sí fífi ọ̀nà ẹlẹ́yìn lọ títí ìwà àǹfààní tó lè wà ń bẹ̀ níbi tó bá tó tà sí ibi tó jẹ́ kó forí kalẹ̀ kó tó sálámà ní sálámà ló forí kalẹ̀ ibi tó jẹ́ kó forí kalẹ̀ lẹ́yìn sálámà kó tó sálámà ló forí kalẹ̀ kò sí mùṣkílà ẹlẹ́yìn kò sí wàhálà mẹ́ wọ́n pé láti pilẹ̀ ọkàn forí kalẹ̀ gbogbo ni olùmọ̀nlá gidigidi o ti sì jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ pé tàbẹ́tàbò bẹ̀lẹ́mẹ́tàbí ṣẹ̀fẹ̀rí ó ní àwọn tíra tó pọ̀ gan-an ó ní àwọn tíra tó pọ̀ gan-an nínú àwọn tíra rẹ̀ òun náà ní àwọn ìtàwọ̀ ṣẹ́máì ìtàwọ̀ ṣẹ́máì. níbi títí sọ fún wa nípa àwọn òròyìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam síra yẹn bẹ́ẹ̀ nínú àwọn síra rẹ̀ wọn náà ni as-sunan al-kubra as-sunan al-kubra lil-imam al-Bayhaqi eléyìí tó ti pé ó lé ní ìdí mẹ́wàá. nínú fúnra yẹn láti máa ń ma ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí fún mọ́tàkàbù ṣáfẹ́rí nínú gbogbo ọ̀rọ̀ because gbogbo tí ṣáfẹ́rí sọ lọ́rọ̀ yóò tún àwọn ẹ̀rí rẹ̀ láti lọ súnà sínú síra ṣèdúmọ́tò ọ̀gá ló ṣe ìdúró ẹ̀ làwọn ti sọ pé iṣẹ́ tí bẹ́ẹ̀ hà fún mọ́tàkàbù ṣáfẹ́rí àwọn tó tẹ̀lé mọ́tàkàbù yẹn lè sálẹ̀ sàn. ó tún ní tíra kan wọ́n pè ní màrífẹ́tù àdáyé wọ́n sọ́nà màrífẹ́tù àdáyé wọ́n sọ́nà kò náà lọ bí ìdí mẹ́jọ jù bẹ́ẹ̀ lọ kò náà dàgẹ́ bí ọ̀sùnà ní kò rọ̀ òṣùwọ̀n àwọn àtàrà ló pọ̀ mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlùmọ́sọ́nà ibùdó àbẹ̀ṣẹ́yìn àti àlùmọ́sọ́nà ti àtẹ̀rọ̀sá. فهو عالم فذ خدم الفقه الإسلامي خدمة جليلة رحمه الله تعالى وأما يبقى كانت المغيرة بن شعبة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شك أحدكم ذلك أنه يبان سيمجيه wípé tí àyè ìjókòó ni àbí ètò àyè ìjókòó ti kíláka méjì tẹ́tí láka kẹta ni wọ́n ń lọ yìí àbí láka kẹrin ni wọ́n ń lọ àbí láka kejì ni wọ́n ń lọ fọ́kọ́ ọmọkẹ́kọ̀ọ́ kàtẹ́ yìí ọwọ́ àdìdì lẹ́yìn rọ́kẹ́ ẹlẹ́kejì dípò kojú kòkó ṣe àtàyà fẹsẹsẹ mẹkọ ìmá ojú wa dúró tó ti dúró pin ó ti dìde dúró pin. fàlẹ́yàmùdè tó bá ti dìde dúró pin kọ́mọ bá rùn rẹ̀ lọ. sẹ́mẹ̀ntọ́fà sẹ́mẹ̀ntọ́fà yàtọ̀ sí pọ́sẹ̀lẹ̀ sáà ní sọ̀rọ̀ wá àdúgbò sọ̀rọ̀ ànábì ń bá rùn lọ ẹlẹ́yà rí lánàá. sunna ló fi lẹ̀ níbo lọ́wọ́ àdúgbò orí ọ̀nà yẹn sáà lè pa ọ̀nà yẹn àti padà sí ìdí sunna torí rẹ ìnáwó tẹ̀síọ́kìlù mi nà ẹ̀dínà ilẹ̀ àyà láàmìnà àyà ilẹ̀ ẹ̀dínà. wọ́n tara kékeré bọ́ sí ìdí ńlá nígbà tí wọ́n tara ńlá ló tó àpàrà sí ìdí kékeré. torí ẹ yọ ọmọ bá ìrùn rẹ lọ lèmọ́mù tí wàá dìde dúró bẹ́ẹ̀ wọ́n á ti e, subhanallah subhanallah ọ̀nà bá tún padà jókòó. kí lè rí kí lè léyìn jẹ ẹ̀rí kí lọ jẹ ẹ̀rí pé ìmáàmù aláìmọ̀kan fẹ̀yìntà gánà ìmáàmù kùn jẹ ilẹ̀ فالاحتمال الراجح أن تكونوا أجهل منه tí màá mi bá dá láì màá tó súnmọ́ jùlọ bí ẹ̀yìn kọ ẹ̀ màá tó. فإذا كان رب البيت بالضف ضاربا فسيمة أهل البيت كلهم رقص ما تبالي لي تبالي كذا جلو kila la ni kí kí ló dé tẹ́lẹ̀ wọn mà tó yẹ tí o torí wọn mà tó ah bàbá ni màá lùlù yìí tẹ̀gbà tí lè má ba ti dá láì má kan jàmá ńkọ́ wọn jẹ àjàhálù rẹ tí lè má mú bá wá ti lọ sí dúró yìí ìwọ́n ti subhanallah lọ́ba padà sí ìjókòó kí lẹ́yìn ó ṣe àwọn tó ti dúró kí lẹ́yìn ṣe. àkọ́kọ́ pípadà ìmáàmù kọ́kọ́ ti kílẹ̀ àtọ́rùngbà yìí torí kó kú òdi ọ̀ràn yẹn ọwọ́ àti di sùnà ọ̀sọ̀rùn láàgé. ẹni tó bá ní fẹ́ẹ́ fi dín kí lóun ó ṣe yóò tó oṣù tó wà sọ̀rọ̀ kàkẹ́ta lẹ lọ ìṣẹ̀lẹ̀ kàrún sọ̀rọ̀ kàkẹ́ta ó dúró síbi tọ̀wọ̀. لكن الإشكال أن الصلاة تبطل ببطلان صلاة الإمام صلاة المأموم تبطل ببطلان صلاة الإمام sọláàtì wọ́tọ̀ wà lẹ́yìn máa ń bàjẹ́ títí máa ń náà bá ti kí ni wọ́n ti bàjẹ́ ẹni títí wọ́n bàjẹ́ látàrí pé abáàtò ọlọ́mọdé abáàtò síbẹ̀ ló ti dẹ́gbẹ́ wọn kà láì máa tẹ̀lé ìmọ̀ àwọn àbí òye wa tó ẹ̀yà ló ti dẹ́. wàlẹ́ ayà ọ̀hún gbọ́dọ̀ padà nígbà tó ti dúró yàn gbọ́dọ̀ padà wàlẹ́ yẹn tó ti sẹ́jọ́dẹ́ ẹ̀yìn kó wa kórìkàlẹ̀ lẹ́ẹ̀mejì a ti nínú àwọn àdéhùn púpọ̀ gbogbo àwọn oníkórìkàlẹ̀ yẹn o ti dín àtayá kù àtayá alákòókò ìgbà oyún kò rí kalẹ̀ kótó di kọ́ sálámù sọ eléyìí àkọ́kọ́ nù fẹ́ ẹlẹ́mi ẹsẹ̀ tí ma àmọ́ tí o bá ti dúró tí o bá ti dúró dọ́gba pín kò tí ì dúró dọ́gba pín fẹ̀lẹ́ yẹn jìlẹ̀ wàlẹ́ ẹsẹ̀ wàlẹ́ yìí kò sí sùjúdù sáwọ́ ẹsẹ̀ ẹ̀yin náà ti rò báwọn ọ̀sẹ̀ ní ti dúró lọ́pọ̀ àpọ̀ hmm? ọwọ́ rẹ̀ àtọ́rọ́kùn rẹ̀ ti kò lẹ̀ ẹsẹ̀ ló ti dìde àmọ́ kò tí ì dúró lọ́pọ̀ àpọ̀ bọ́ọ̀lù tó wá ti dìde ọwọ́ rẹ̀ ti bẹ́ẹ̀ lẹ̀ orúkún rẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ti lọ ti dìde ìsàlù. ọwọ́ ń kọ́ àtọ́rọ́kùn lọ́wọ́. ẹlẹgbẹ ẹlẹ ẹlẹ mú alọnà méjì ìdáhùn ẹni àkọ́kọ́ àti ìdáhùn ẹni kejì ìdáhùn ẹni àkọ́kọ́ ni pé ọwà ní ọkọ ti dé bọ̀ láti orí kàrẹ o ti gbórí kó lẹ o ti ti dé tó náà nìyẹn wọ́n torí rẹ yẹn lẹ lọ́wọ́ àtẹlẹ tó o ti gbé orí sókè o ti nà ru ara wọn ná gaara tó ìfọwọ́rọ́kú ti wà lẹ̀ ọwọ́ ti wà lẹ̀ jókòó máa fi mọ̀ṣúkẹ́ lọ. tọ́ o ti o ti o ti gbọ́wọ́ kó lẹ̀ orúkú náà ti ti kó lẹ̀ wọ́n wà láàrin ìdúró àti jókòó ìyẹn táwọn tí ì bá kánjú tẹ̀lé tí wọ́n kánjú àrùn kẹ́kọ̀ọ́ mélòó ló ti dìde wọ́n ti lọ ẹ̀sẹ̀ tí ìwà kájú àárín olóṣèlú láti kọ́ padà kò sí mọ́ṣẹ́lá kò sí sùdúdú sáwọ̀ àti ẹ̀sìn. àbọ̀ ti dìde dúró kọ́lá. báwo ni ẹ̀sìn ọba ti dá tó tó bá pàdé ti rìn lẹ̀ àbùdáwò Ibn Majah ad-Daraqutni àwọn ni wọ́n gbé jáde wọ́n lọ́gbọ́n lẹ́ bá a ti wí yìí ọ̀dọ́ dárò nílẹ̀ ìbàdẹ́ ṣùgbọ́n àbí sanadin ضعيف أما تبقى وأنت يوم أما تبقى أما تبقى أما يقولوا تلقى عن ذي سمية تتوقع ذي ṣùgbọ́n náà tó fẹsẹ̀ torí ẹ̀ bí láti rí àwọn ẹ̀rí tá a lò wà tó bá má di wà. àìwá máa kò túmọ̀ sí pé tó ti sẹ́ nítorí ti tọ́ka عدم دليل معين لا يستلزم عدم مدلول معين في الشريعة ẹ̀ríkọ̀ ọ̀fẹ́sẹ̀rẹ́ ló túmọ̀ sí kọ̀ sẹ́ni mi nínú ọ̀gá ọlọ́run. حديث جثة لي لي ولا عمر رضي الله عنه لا تبع النبي محمد صلى الله عليه وآله وسلم وني ليس على من خلف الإمام تأوى أن تنكي الصلاة لين إمام وسي سجود ساو جون ìmáàmù ti sálámà wọn á ṣe ọlọ́wọ́ àtúwọ̀ gbogbo yẹn ẹ̀yin náà ẹ̀yin náà pẹ̀lú wọn bá fíkù tẹ̀ ní ìmáàmù ti assalamu alaikum ẹ sì mọ̀ pé ìjọ bẹ̀rẹ̀ ẹ̀rún pẹ̀lú ẹnìkan lọ́ba ṣe ọlọ́wọ́ àtúwọ̀ gbogbo yẹn ọmọ wọ abẹ́ níwò pé kí ló ń ṣẹlẹ̀ ọwọ́ àti bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ̀ sálámà ẹnu mi ò lọ́ba pé náà wà ní fún wọn ìjẹ́ ìdúró sáà sí ah, òsì kí ni ìṣẹ̀lẹ̀ náà gan-an rẹ̀ sẹ́yìn ni ìmáàmù tó bá ti jẹ máa mú tó ní sùjúdù sáwù kan tó ṣe kò ní. sẹ́yìn náà rò dáadáa ok ẹ wà lẹ́yìn máa ẹ wà lẹ́yìn máa ni máa ń forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ògbé ti gbé ọ wọ́n ti ṣe sùjúdù méjì máa wá tó lọ́wọ́ ó tún lọ sí forí kalẹ̀ ẹnìkan á ń tẹ̀ mọ́lẹ̀ pé ìdúró mà la lọ ìgbà tí ìrora bá tẹ̀lé ó ti ṣàfikún sojú látàrí ìgbàgbé mhm. tí ó sì sojú ló sáwà bí ẹni ṣe ọmọ ti fi rúkúnù kún látàrí látàrí ìgbàgbé tọ́ba ti pò nìkan ní dáhùn kìnnì yóò ṣe wọ́n ti Allahu Akbar wọn lọ sí forí kalẹ̀ wọn tún ti ọlọ́ọ̀bù ẹgbọ́ o tún ga sí forí kalẹ̀ wọn tún ti ọlọ́ọ̀bù ẹgbọ́ o tún ga sí forí kalẹ̀ ọlọ́ọ̀bù ẹgbọ́ ẹ̀mọ̀kọ́lá kẹrin o ìmáàmù ti dìde gbaná ló dìde. Ìdí mi ló ti láì ìdí mi ẹyọkan ló ṣe láyé sùjúdù méjì ọ̀kan sì forí kalẹ̀ ni nígbà tí wọ́n ń ṣe gbogbo sùjúdù méjèèjì ṣé irú rẹ̀ tẹ̀lẹ̀ ẹni tó bá ń fura sí àwọn sẹ́ńtìrì lẹ́yìn àwọn ìmọ̀ ó rí oríṣiríṣi wọ́n tẹ̀lé tẹ̀lé mẹ́lẹ̀ kó dàkú sùjúdù wẹ̀ tó ní àwọn àdúrà tó special tó gbọ́dọ̀ parí lórí forí kalẹ̀ ẹ̀hẹ́n ṣé ẹ̀sẹ̀ sùjúdù sáwà bẹ́ẹ̀ ní ṣe náà gbogbo tẹ̀ sọ̀ kò ní kàn àti ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ náà látàrí mi ọmọ mi ọmọ túmọ̀ rẹ̀ ẹni tó sì ní kò ní ṣe mi ọmọ túmọ̀ rẹ̀ kí ni ó ṣe. náà ẹ̀yìn wá láàbì láàbì kò sí ìbàjẹ́ náà kò sí ìbàjẹ́ tán rákà yẹn bàjẹ́ rákà yẹn ti bàjẹ́ bàtí ìmọ̀ ti dìde kò sáyè fún láti mú ìforí kalẹ̀ wá má. ìnáwó ẹjọ́ ilẹ̀ ìlú máa ń mú ẹ̀mà bẹ́ẹ̀ lọ́ba ìmọ̀ mú dúró. ìgbà tí ìmọ̀ mú bá wá sálámà ìwọ ó kí rákà kan tó bàjẹ́ o. mo rò pé fúra ó kí rákà kan tó bàjẹ́ o nígbà tó bá wá kíráka kan tó ọba jẹun tó ṣe sùjúdù sáwọ àbò ní ṣe ẹ fura o àní ẹ fura ẹ nífẹ ẹ nífẹ pèsè èèyàn kò máa yára dáhùn lẹ́wọ̀n á máa gbódúra gáàdì nísìnyí ó ti ṣàtìṣe nínú ọ̀rọ̀ pẹ̀lú ìmáà so àní yóò kíráka kan dípò rákà yẹn títí o bá sálámà tí yóò tẹ̀sùn yóò tẹ̀sùn àwọn àbí òní sí i náà ṣé yóò ṣe àbí òní sí i kò ní ṣe ẹ̀rọ kò ní ṣe torí pé ìmáàmù ti ké ńgbàdo alẹ́ yìí máa tẹ̀mọ̀pá ti ti tó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ ìmáàmù ti gbé ó dàbí ẹni tó bá rákà mẹ́ta tẹ́lẹ̀ náà yóò kíkà fún un kọ̀rọ̀ kó yé wa bọ́ tó ti fi ìmáàmù lẹ̀ ìmáàmù ti parí sọ láti tẹ̀ wá ń sálákà kan tó kù fóun níbẹ̀ yẹn ló bá tún forí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nísìnyí ó ti àdó ní ṣe kọ̀rọ̀ yé nàìjíríà tó wà tó alẹ́ ìmáàmù ìmáàmù ti kọ́ bàrẹ̀ whatever tó bá ti tẹ̀lé o ní tìtorí rẹ̀ ti sùdúdù sáwò jẹ bọ̀ tó tí mo bá níbi kó ṣàtúnṣe bí kò fi rákà kan kò tún mú rákà kan ní wàá ní wàá ṣe bọ̀ tó wàá níbi torí àti tó tẹ̀lé o kò tún àwọn ti sùdúdù sáwò ní tìbí kọ́ ìwọ nígbà tó wà lẹ́yìn máa mi dájọ́ rẹ̀ dájọ́ ìmáàmù yàtọ̀ sígbà tó ṣàkóbá fúnra rẹ̀ tí rákà kan bàjẹ́ wọn lọ tí rákà kan bá bàjẹ́ wọn lọ wàá mú rákà kan yẹn wàá ti sáyé wàá ti sálámà kọ́lá lásìkò tó bá ti fi ìmáàmù sílẹ̀ látàrí pé wọ́n bá òun láti bẹ̀rẹ̀ tó máa ń tó máa ń pé ìrun rẹ̀ àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọ nígbà yẹn ni ló ti torí rẹ̀ ṣe sùdúrù sàwọn. pẹ̀lú pé ìdájọ́ ọ̀rẹ́ náà ó ti dàbí ìdájọ́ ẹni tí ń dáhùn kiri. mo pè wá. فإن سهل الإمام فعليه وعلى من خلفه ṣùgbọ́n tó wá sí ìmáàmù lọ́gbàgbé ìgbàgbé yẹn ó mú ìmá ó sì tún mú àwọn ẹtì ń bẹ lẹ́yìn tí wọ́n bá sàtìsẹ́ kò mú ìmá ó sì ní ìtòrí ẹ̀ sùdúrù sọ̀rọ̀ àmọ́ tí ìmáàmù bá fi lè sàtìsẹ́ ẹ̀yìn náà ta ìwá ṣe é pé ìmáàmù ó ti sùdúrù sáwù bọ́ wa gan rárá o bí ìmáàmù rẹ bá ti sùjúdù sahù bóyá kọ́bùlù sẹ́nà wọ́n náà bá ṣe tó bá ti sùjúdù sahù bá rí sẹ́nà wọ́n náà bá ṣe ẹ sì mọ̀ kó súnmọ́ tó bá ti kọ́bùlù sẹ́nà ló ṣe sùjúdù sahù ọ̀rọ̀ fún wọn náà láti ṣe sùjúdù sahù kọ́bùlù sẹ́nà ọ̀nlá ìsì ìmáàmù bá ti sùjúdù sahù bá rí sẹ́nà torí mi ọ̀bá sọ láti láti bẹ̀rẹ̀ yóò ti dìde sọ̀rọ̀ tó bá ti dìde yẹn òun náà nígbà tó bá sálámà yóò ṣe sùjúdù sáwọn yẹn báadá ẹsẹlá nítorí pé bẹ́ẹ̀ ni ìmáàmù rẹ̀ ṣe. tó bá ń jẹ́ pé nù àwọn akánjú jáde kúrò ní mọ́tíláṣí ni ẹni tí kò mọ̀ pé màmú ọ̀padà wá ṣe sùjúdù sáwọn lẹ́yìn ẹsẹlá ẹ mọ̀ pé lẹ́yìn ẹ̀kú ti ń kánjú jù. ìkọ́sọ̀ sẹ́lámù alaykum wa rahmatullahi sẹ́lámù alaykum wa rahmatullahi ẹ̀yọ́ ẹ̀yọ́ sọ́lọ́ọ̀ wọ́n ti jáde. tó bá ń gbé ru wọn á sọ pé kò náà padà ìmáwò lè ti sálámà tẹ ọ náà gbọ́dọ̀ forí kan lẹ́ẹ̀mejì ilé ìjẹbi òtútù jẹmẹ ǹjẹ́ sí gbogbo ẹni tó bá ti wá tò sẹ́yìn ìmáà òun náà ni àtìsẹ ìmáà ọmọ ajá àtìsẹ tiẹ̀ náà láì kò fi là pẹ̀lú kí lọ bá nínú òun yàtọ̀ sí tí ọba nínú rárá o ẹnikẹ́ni tó bá ti lè tò sẹ́yìn ìmáà tí ń kírun pẹ̀lú ìmáà kìí ṣe gbogbo wọn pátá iná ló jẹ́ pé tí ìmáàmù bá ti tàṣìṣe kan kìí ṣe gbogbo wọn pátá iná ló jẹ́ pé tí ìmáàmù bá ti tàṣìṣe kan àṣìṣe yẹn náà jẹ ti yọ jẹ ti wọn náà àyàfi pẹ̀lú condition condition yẹn oníkọ́jẹ́ wípé èèyàn bá tó rákà kan lẹ́yìn náà ọ̀bẹ kura kí lóun àti bá rákà arọ́pọ̀. من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة والركعة تدرك بإدراك الركوع ẹnìtọ́ bá ti bá rúkú òtí báraka tọ́ wọ́n báraka kan tí ìmáàmù bá fi lè tàtìsí kan tó bí kó forí kalẹ̀ kó tó sálámà ìwọ náà forí kalẹ̀ kó tó sálámà tó bá bí kó forí kalẹ̀ lẹ́yìn sí sálámà ìwọ náà forí kalẹ̀ lẹ́yìn sí sálámà ṣùgbọ́n ẹni tí kò bá tó raka kan nínú ìgbà tó dé sí ìmáàmù ti gbórí sókè láti rúkú rákà àtìgbẹ̀yìn ìmáàmù wa fẹ́ sálámà sọ̀kótó sálámà tó bá ń forí kalẹ̀ ọ̀gbọ̀dọ̀ bá forí kalẹ̀ ọ̀gbọ̀dọ̀ bá forí kalẹ̀ tó nígbà tó ti bá tó rákà nítorí pé ìdájọ́ tó ṣe ìmáàmù níṣẹ́ ni ọ̀jẹ̀ tiẹ̀ tó bá ṣe wípé ìwọ náà bá bá ọ̀sọ́dà ṣùgbọ́n ọ̀bá sọ̀dà tí wọ́n fẹ́ máa ṣe sùjúdù sáwò tí wọ́n máa ń tà sí sókùrùkù ìmọ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ ṣùgbọ́n báwọn ló wá ti dá tó tó wá gbà dídì náà ó náà fẹsẹ̀ rìn lẹ̀ ó fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tó wá nínú rẹ̀ á ti rí nínú àwọn àdéhùn mi kò fẹsẹ̀ rìn wọ́n ní rọwọ́ Tirmidhi àti Bayhaqi bi sanadin bàyì ọ̀nà tó lẹ̀ ni gbà wá lẹ́yìn lẹ́yìn náà nípa àríyá fún àwọn àdìsí sọ̀báàmù wa látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀mọ́ àdìsọ́lẹ̀ wọn ni lèkúlù lè sàwé sẹ́júdẹ̀ tẹ́ni bàdà náà yóò sẹ́lẹ̀ wọn ni gbogbo gbàgbé tá a bá gbàgbé àkórí kalẹ̀ fún lẹ́ẹ̀mejì lẹ́yìn bàtà bá sára tó bá yẹ pé àdìsí fẹsẹ̀ rìn rẹ̀ tó bá yẹ kó kọ́ntradíkì àwọn àdéhùn tó ti wá tẹ́lẹ̀ tí wọ́n sọ nípa abánabi forí kalẹ̀ kó tó sálámù abánabi sọ pé forí kalẹ̀ kó tó sálámù sẹ́ni rámi létí ibi tánabi ti ní forí kalẹ̀ kó tó sálámù. Naam. Naam. Ànábì ọ̀sọ̀ fún amẹ. Àbẹ̀bẹ̀ àbúrò ẹ̀yìn ẹ̀rọ kọ́sìrì rọ̀dí ọ̀gbọ́n àkọ́rẹ́ àti sọ́ọ́lọ́rù ẹni tí wọ́n ti rí méjì ẹni tí wọ́n ti máa kó tún rẹ̀ kó ti forí kan lẹ̀ tó sàlámù. sojúmọ́ di ọ̀fẹ́ sẹ́yìn rẹ̀ Abu Dawud àti Ibn Majah àwọn ọmọ àgbà ìsánadé wáyé ọ̀nà tó lẹ̀ làwọn náà gbà pé wá. sotá bá ti máa báyìí á rí pé alhamdulilayi sòsòjúlù sọ̀rọ̀ àwọn ẹ̀rí tó wà nípa rẹ̀ níwọ̀n pa àbá àkówá fún wa káàdì bá aláǹfààní àti máa ètò ẹ̀ka mọ̀ nínú báàbù yìí káwọn olùbàdàn pàǹtí náà bá wa àlẹ́ lọ́sọ̀ ìrọ̀ tó máa bí ó lè rè pé àdéhùn ìta àfẹ́ ìtọ́jẹ́ bọ̀ àìsí tá a ló fi sẹ̀rí nínú àwọn ọ̀pọ̀ ha. báàbù ìkọ̀ ìgbà sọ fún ibi sáà fi sọ fún gbogbo sùjúdù sáà kọ́bílẹ̀ sẹ́lá tó kọ́bílẹ̀ sẹ́lá ń lé lẹ́yìn sọ̀rọ̀. الإمام أبو حنيفة رحمه الله الإمام أبو إمام الإمام أبو حنيفة في بوبو بينكو لا يتسلم لا من هذه في اسم بين نجوم في سلي جاء ibi tá a fẹ́ dúró sí lónìí ni pé a ti parí àwọn àdéhùn tó dá lórí ìforíkanlẹ̀ ti eléyìí tó ṣe é pé bukata ta ní sí àtìmọ̀ nípa rẹ̀ kò kéré sí bùkátà tá ní sátìmọ̀ nípa nǹkan mi nínú ṣẹ̀ríà yìí gbogbo ẹ̀rú pàtàkì kò sí kan nínú rẹ̀ tó ṣe fọwọ́rọ́ sẹ́yìn kò sí kan tó jẹ́ pa tó mi di èpo ẹ̀ pa ọ̀kọ́ mọ̀ pé ọ̀kan èpo ẹ̀ pa lẹ́ kọ́ sí yín kí lè èpo ẹ̀ pa wọ́n lè kọ́ nǹkan bẹ́ẹ̀ kò kí wọn nǹkan bẹ́ẹ̀ kó ẹ̀fà bẹ́ẹ̀ kó nínú ẹ̀fà wọ́n ní ẹ̀fà oníṣẹ́ ẹ̀fà máa ń tẹ́tẹ́ àwọn náà kó wọ́n ti fa mùsùlùmí ní síríà kó o ti ní sẹ́lẹ̀ lágbàdúrà tó ilé ìjọsọ̀ láti lọ́lọ́ ló bá gbé. wà á pè ní sọ̀rẹ́dà lèdè kiri wọ́n mú àlẹ́kẹ̀rẹ́ sọ̀rẹ́dì wọ́n sọ bí àárín yọ kàn jẹ́ ní tó lé pé gọ̀wọ̀ gáàí yọ di ọ̀kan nínú àwọn gọ̀wọ̀ gáàí yóò àwọn katakata lásán lásán nítorí àwọn àwọn bú àwọn tí wọ́n tí wọ́n kọ́ nípa òfin ọlọ́run nípa àwọn eléyìí kò sóò ni wọ́n ń bẹ̀rẹ̀ ìwé ẹ̀fà ìwọ alẹ́ pàdé nígbà ìdíkọ́ ẹ̀dàfíà ìdíkọ́ ẹ̀dàfíà ló gbà jẹ́ náà ilé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́run bá kó fún wa ní ìmọ̀ alágbàkà ó sì jẹ́ ká máa fi ohun tá a mọ̀ ká máa fi ṣe wà wò fọ́nrán wa lọ́wọ́ lórí ìfẹ́kùfẹ́ ọkàn wa kó lè ká lè máa tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka